party. Everywhere I go, they say they know me. All these people, they want to know me. I am enjoying my life. I am feeling so fly. I am really feeling my high. And I'm enjoying my. This is my disclosure. I'm a popular drinker. I'm love motor. Uh. Uh. I'm a love motor. I'm a popular drinker. I just want to tell my story. It's been a long time coming. I've seen a lot of things that's going on my life. A grown man staying strong at the fight to make sure say things are alright. Oh yeah, we'll survive. Oh why, oh why will you and you make me feel these blue? Since I'm not letting you go, we'll lead right. You and I know that I'm trying my best Without a try, no luck, i fly. Hear me, baby, when I cry. With you is where I wanna be, yeah. Moro, koro go, de miro. yena, mudi mata. A life without the truth, baby, will surely fly. I'm dead, I'm dead, I'm dead, I'm dead. I'm so tired of cold being loopholes. But you left since you went away. I miss quiet practice on Saturday. You, if I fight you back, will you let me go? do things right, will you bring me home? A lot of things ain't on my mind. Yeah. Oh yeah. by Bami my mommy, oh. Ah. Share jealous someone be cool. Can I wait for that day that I'll make a smile? Morocco, Morocco, de Miro. Mayana, Modemata. A life without the truth, baby. We're sure and fly. I'm telling dead. I'm telling dead. I'm telling dead. That's the shadow shackle down. I'm dead. I'm dead. I'm dead. I should shut the shackle down. Oh, oh, oh. oh. That's it. That's it. That's it. Oh boy. Oh, oh boy. Oh boy. Hey. That's it. Even me, they feel myself, I swear. Bad. I take blood. That one. That everywhere. This one is gone. I dey feel am. That I dey um, feel. Gary be that kind song we do that time when you dey show yourself. You, eh? That <laughs> is so so much fun. As in, as I drop am, me sef feel am. I dey tell you fact na. Eh? You don see am so. Your mom. Ah, what? really twelve missed calls Damn. kí lè tó pick ẹ. bọ́ mo kẹ́mi ò lè pick ọ̀hún bí báyìí. ọ̀hún ṣe ń ṣẹlẹ̀ mo lọ gbé lunch náà. I drove ọ ní. even SG ìwọ náà tún lè gbé fún un. kò pẹ́ tó wọlé ṣé bí ìwọ náà ló ránṣẹ́. hello son. yo mama hmm? ẹ má bínú mo miss calling you. yes you did where did you put your mobile phone. mommy, please don't start now. Okay, I know I ought to be taking my phone around and hey, blah, blah, blah, blah. I know that. I'm sorry. you know, I won't ignore your call for anything. You know, you're my iced peanut butter. Mm. Here we go again. <laughs> Don't patronize me, son. I've not even started. Hey, there, <laughs> of course, now, who loves you, mom? Sweet Ralph does. And is love going to stop anytime soon? Nah. Never. You know that now, right? Oh, no. Now you're going to make me cry. Hmm? anyway, are you coming home today? Of course. Mumbo, listen. Say that one. Oh. <laughs> Talk of the devil. Hey, sweet one, though, He just walked in. Is that my son? Yes. Hey. Hello, my superstar. Hey, Papa. uh, <laughs> ah, Kilechi, what are you up to? How's it going, sir? Just coming in, entering your mom's kitchen, about to eat her food, and Daddy, a hang she be. No, no, no, a hang she be here right now, cause I'm on my way home. Don't do that. When you thought you say, I'll go some more, why you Come, are you, are you back? mo ti ṣe tán mo ti parí mo ti ṣe gbogbo city tour tí mo fẹ́ ṣe mo ti ṣe tán so I'm on my way home now. ah good i please come straight huh? Ah, come home straight i can't wait to hug you. mo ń bọ̀ ní nsinsinsinsin babe. mo ń bọ̀ mo ń bọ̀ I'm on my way five minutes away yeah I'll be home ẹ má ẹ má jẹ tán o of course oh, Rico Rico I'll see you guys soon yeah yeah SG. So, how was your day? Ah, it was fine. I <laughs> will Just go. Let me finish now. <laughs> oh, my two days. Go. <laughs> Hi, stranger. Ṣẹ́gun kí ló fẹ́? Oh! Ohun tí mo fẹ́ pọ̀, ó pọ̀ gan. Pẹ̀lẹ́. Relax Ṣẹ́gun, what do you want from me? Nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀ ó pọ̀. Ṣé ìwọ ló máa farabalẹ̀? Ṣé o ti yẹ ẹsẹ̀? Torí gbogbo ọ̀gá gbogbo ẹ̀ ló kún ló rọ́pọ́pọ́ yìí. Ṣẹ́gun enough please what exactly do you want from me. ó tí mo fẹ́ ni pé mo fẹ́ jẹ́ kó bá mi dúpẹ́ ní ọwọ́ ọkọ ẹ̀ wípé ó kù gbìyànjú gan nítorí pé nígbà tí màá fi ẹlẹ́ ń gbà yẹn mí tiẹ̀ mọ̀ pé ọjọ́ iwájú ẹ̀ ó lè padà tó bá kábọ̀ pé ọwọ́ ẹ̀ yẹn ó máa padà níṣan lára. ṣẹ́gun enough please mi ò ní time for gbogbo rubbish tó ń sọ i don't have that time to spend. ni pé mò ń yin pé ọjọ́ iwájú ẹ̀ dà ẹ̀yin ẹ̀ náà dẹ̀ bàjẹ́. sọ ọ̀rọ̀ tó bá fẹ́ that is what i want to hear and oh, i want to leave right now. no problem straight to business. ọmọ mi ńkọ́ my son. your son. yes. do you have a son. yes i have a son with you with me? Her? You have a son with me? Yes. Are you crazy? Are you out of your mind? Ìwọ ọlọ́mọ pẹ̀lú I think you're more than out of your mind. Ó dúpẹ́. Tó bá ní pé crazy. Yes, mo crazy Lord. Tó bá jẹ́ pé mo ń béèrè ọmọ mi, mo ń béèrè ẹ̀jẹ̀ mi, òun ló fi sọ pé mo crazy. Yes, I am. Orí mi ti dàrú ohun tó kàn lè ṣe fún mi ni pé ẹni tó rí ẹ̀ bá dàrú èèyàn máa ń sá fún ni fún ní nǹkan tó fẹ́ kó jẹ́ kó máa lọ. mo lọ́mọ o. you have a son you can wake up one day and just call me up for a meeting pé o nọ́mọ pẹ̀lú mi the one you left even before I had him now you're asking me for that child wey she is i mean she check. má bínú tó ni má bínú tó yẹ ok ṣó ti yẹ ẹ sìn bọ kọkàn ni mo fẹ́ kó mọ̀ téèyàn bá lọ sí inú igbó tó lọ fẹ́ ọkọ níbẹ̀ definitely àwọn ẹbọra ní igbó yẹn náà ló máa jẹ́ àná ẹ mo dúpẹ́ o ò ṣe má bẹ̀rẹ̀ ìjà tó ò ní lè parí wọbí kò sí wọbí kò sí nǹkan kan tí mi máa lùzọ tí bá ti kúrò lé mi òkú lé mọ́ èmi ni mo jáde ìwọ ni màá ba ayé ẹ jẹ́. You're sick in the head. Mo dúpẹ́. Màá rún ẹ. Orí ẹ dà. Abọ̀dọ̀. Orí ẹ. Màá gbọ́ ọmọ mi lọ́wọ́ ẹ̀. Kò sí bó ṣe lè wù kó rí mi mọ́ bí tó fẹ́ lọ. Màá gbá ọmọ mi. Ìwọ. Màá jẹ́wọ́ mú ihe jẹ́ fún ẹ. Kí ló kù tí mo fẹ́ lùs láyé mi? Níwọ̀ yìí. Wo bí? Àlàyé mi. Ṣé o mọ mi? Oh, mọ́mọ́ mi o wo tẹlifíṣàn ni tó bá wo tẹlifíṣàn wà á mọ́mọ́ mi ẹ ló ẹ mọ́mọ́ mi ẹ má wọrí ẹ̀ rí bí ariwo so ti yẹ yín very soon ẹ dá mi mọ̀ pẹ̀lú ọmọ mi. Imelda, I'm in trouble. Trouble. Kí ló ṣẹlẹ̀? ẹni tó kú ti parí ní tó sùn. sweetheart you're still not making any sense kí ló ṣẹlẹ̀ gangan. ṣẹ́gun called me. ṣẹ́gun ta ló ń jẹ́ ṣẹ́gun. ṣẹ́gun iyọ̀lá. oh kí ló ló ń fẹ́. I still can't figure out where he got my number from. He asked for a meeting. I've gone to see him. And, you know, the long and short is, is asking for his son. What son? Ralph. Buluwatife. Hmm. Is this sick? It's crazy. I beg you should go to hell. I need help. You sure do. Because that guy is impossible. So what do we do now? I don't know. That is why I have come to you. wàá pè fún meeting mi nìyẹn. meeting. yes. Segun is hungry. He's not that boy that he wants. Everybody has a price. You know? You think so? I know so. Wait, now, wait. There's a lot here. Ah, okay, let's have it. Ah, hear this. Okay. <laughs> A lady fell from an Yeah. She broke her arms and a lot of people gathered to help her. And she was screaming, my phone, my phone, my phone. They gave her the phone and she opened Instagram straight. Ah. And she wanted to update. And she was like, hey, I just had an accident now. I broke my arm, fainting on my mind. fainting on point. And then she fainted out. <laughs> yeah, that is it's cracks the view. Stupid people. You're a clown boy. Sweetheart, are you okay? You, you're not eating. Are you sure? Mm. Maybe you should come to the clinic tomorrow. Sure? Mm-hmm. Mm-hmm. mm-hmm. Sorry. Mm-hmm. hmm Yes, Lord. Mm. Sorry. How Hard, I see. It's an old one, Hard, it's the yeah, very, very Okay, yeah. There's this athlete, yeah? He won a gold medal, and they were trying to interview him. I said, how do you feel about this medal? He said, um, I never experienced. <laughs> I never experienced. I <laughs> never experienced. hey, stupid people. They want to kill me in my own father's house. Oh Daddy, they are crazy up in here. Christ. wise guy. Oh. Hey. Mo mọ̀ kó máa padà wá. Yàwó. Ṣebí, name your price. What? Kí ló rí tó ń insult mi? Sọ mo sọ fún ẹ pé owó ni mo ti torí ẹ̀ wá síbi mo ń béèrè ọmọ mi sọ pé kí n name my price owó wo ló fẹ́ fún mi tó fẹ́ tú ọmọ tó wà lọ́wọ́ ẹ̀. ṣẹ́gun má bẹ̀rù èmi àti ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí nothing to fẹ́ fọmọ ṣe kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Whatever it is that you want me to do, I am more than ready to do it. Please. That is why tí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ pé tell me. Now you're sounding like Mrs. Cole. Tí owó wà lọ́wọ́ yín dáadáa bí? What? Kò sí problem. Fún mi ní twenty million naira. Yes, you heard me. Twenty million naira. Péré twenty million naira. Yes. <laughs> Mo ló fẹ́ kí n ti rí. Kò síbi tó ti lè rí. O lè béèrè lọ́wọ́ ọkọ ẹ ó dẹ̀ rè rí lẹ́niwẹ̀ẹ́ kí twenty million naira ṣáà ti dọ́wọ́ tèmi. twenty million naira that is not possible. Oh. kò síbi tí mo ti fẹ́ rí. béèrè lọ́wọ́ ọkọ ẹsẹ̀. kí ni fẹ́ sọ fún pé fẹ́ fi twenty million naira ṣe this is not real. kí ló fẹ́ sọ fún un ṣó sọ fún pò ń bọ̀ lọ́dọ̀ mi ṣe máa wà difficult please. Let me give you five million. Joe. jẹ́ ká ṣe ní ten million naira kó gbà kó dìjà. ten million naira. okay send me your account details and i do the transfer tomorrow morning ló kò sí problem á send ẹ sẹ. mo dúpẹ́. èmi ò bá jẹun gbogbo ṣe ṣe ṣe ló dàbẹ̀ ní pé ajá mo dúpẹ́. Thank you. What? Like you said, he asked for 10 million. Ah, ah. 10 million? Kilo de, kilo de ló dé He actually asked for 20 million. I had to price him down to 10. Wow. wow. I didn't know Shegun was that expensive. So what's the 411? He sent me his account details. I'll transfer the money tomorrow morning. Oh, wow. Anyway, Kile, it is well. Amen. At least it's a Yes, sir. And that calls for celebration. ọ̀rọ̀ àṣírí bá tún dohun àrírí Now I've got to let the cat out of the bag. Can't be a prison anymore. ṣẹ́gun. ṣẹ́gun kí ló ṣe ṣe báyìí? ìwọ ah, ló ti ń bọ̀ tó ń rùn báyìí. ó ó yàgò orí ẹ o orí ẹ o pè orí ti ẹ da lọ́rùn ẹ̀ dúró náà ṣojú ti lọ́mọ fún mi. ó ti mọ tí wọ bọ̀bọ̀ yìí ó tún lọ mọ tí yó tẹ́mi dẹ̀ ń ronú tí mò ń ṣe wàhálà pé bolo wà látàárọ̀ aṣọ tí ló lọ́ mú. ayé ayé ayé ẹ̀ bá gbọ́dọ̀ wá tó pé ṣẹ́gun ṣẹ́gun tó lè fi bọ̀dá ṣẹ́gun àbí ọkù ṣẹ́gun ọkù ṣẹ́gun àbí dáàdì ṣẹ́gun láàárín nǹkan tó máa fojú ẹ. ṣọlá àwọn tó ṣe ayé wọn ò lè dá. ayé wọn ò lè sùn. ṣáyé lòun wù yìí ṣáyé ló ń wù yìí tó ń mọ yó tó ń mọ tí tó tó iṣẹ́ ayé ló ń wù yìí. kí ó ń rà á. ọtí ló ń rà rẹ. àbọ̀ mọ̀ nǹkan tó ń rà rẹ. olódò jẹ́ ó mọ̀ pé owó owó ló rù lára mi. kí ló ń parí lẹ́rìn kí ló rù lára àwọ̀ mọ̀ wọ́n tó níṣẹ́ lọ́wọ́. kí ló ń bá kí ló ń bá wọ́n pa mí jáde kókó. bẹ́ẹ̀ <laughs> ṣe tó tó

dìde dìde dìde sókè èyí ooo ẹ̀mí ti bà mí ìbọn mo ti rọkọ ìbọn mo ti rọkọ ìdòwú ọlọ́run ah, ah, ah. ṣó ti jẹun báyìí ẹ. oúnjẹ mo fẹ́ jẹ oúnjẹ tó máa ń sè oúnjẹ wèrè tó máa ń sè ẹ́ mo fẹ́ jẹ nígbà kẹ́yìn ìgbà kẹ́yìn lọ fún mi lóúnjẹ kí n jẹ nígbà kẹ́yìn mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn tó ṣe é báyìí ayé wọn dá ìwọ tẹ́ pé o ò mówó wálé ò ṣiṣẹ́ ò ṣe nǹkan ló máa máa lọ kiri tó o mọ̀ wálé èmi á tún lọ ṣiṣẹ́ màá ṣe wàhálà màá wá fi owó mi àágùn mi màá fi dáná fún wọn ìwọ sọ pé oúnjẹ àjẹkẹyìn tí ó jẹ ìwà. ojú ẹ ojú ẹ ló máa jẹ màá mọ̀ pé ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe máa bì ọmọdé tiẹ̀ ti bọ̀ tiẹ̀ ti bọ̀ ayé ayé yọ pé ìbá lówó tán màá ó ju bàbá alágùn bàbá ẹ̀ àwọn tó ju bàbá alágùn bàbá ẹ̀ báyìí kò ní dáa fún ọ. pé ṣíkì ṣíkì bá àmì òwò dé. Hey, I'm feeling. Ah. bàbá bàbá bàbá pílò. wọ́n má bì síbẹ̀ yẹn o má bì síbẹ̀ yẹn tó ti bá mi. Ah, bàbá àní bàbá bàbá pílò. Thank you. He seems to have temperature, are you okay? everywhere I go. It's a standing ovation. Yes, I fly all over the world. I wanna get close to everything. Cause I'm a superstar. So loud. I got my money on my mind, I'm never gonna stop. But she does every day, then I'm standing on top. From Monday to Friday, she shake gara gara. Popula angu mi oshwa, oh my dada. Kájọ máa já iná ọ̀rọ̀ ó máa ṣe bínú láwùjọ àràmàjà rí ìjà yìí. Melhor e quer samar, e quer saru, e the cash, e monte push, e boy boys e boy saru, got the cash, spend on you, e quer samar, e quer saru, e the cash, e monte push, e boys samar, e boy boys e gati cash, got the cash. How I wish everything I could finish, that you love every time I could finish, I could finish, yeah. I was in September, no coffee to call my baby. Where to mommy, they are plastic. I mean, come to my Steve, I'm my best sound. If you're good, then yeah, yeah. I'll let you know. Oríire, Èkó dùn gan ni, kájọ máa jayé lọ. tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà, ó rèé. Máṣíìnì. Bẹ́ẹ̀ni. Níbo lo ti rówó ra máṣíìnì? ibi tó ti rówó ra màṣíìnì bẹ́ẹ̀ ni. <laughs> má bá mi ṣeré náà Àníkẹ́ ló ní mọ́tò tó lọ gbé mọ́tò ní mọ́tò wálé tó wá fi ń pariwo sí mi létí. ó <laughs> rí oh, pé mo ṣàgbàdo mọ́dì àbí mo kù nǹkan sójú tí bàbá mi bẹ́ẹ̀ ṣeré <laughs> a ní mọ́tò mi rèé mọ́tò tuntun tí mo ṣe rà ni. mọ́tò ẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀hún ẹ̀ bẹ́bí mi fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà o ibo ló tún ti lọ rówó ibo ló ti rówó because àjọ mọ̀ sí gbogbo ilé ìtẹ́lẹ̀ o mi fẹ́ wàhálà o tún ti bẹ̀rẹ̀. mi mi mi ìyẹn pé òòrò rẹ̀ rò mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ó wà nínú àwọn ìyàwó tí ò fẹ́ kọ́kọ́ wọn ṣoríire ah. wọ́n má jẹ́ kó jẹ́ ta làṣírí ẹ̀ ti máa tú o òòrè ah. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní táṣírí ẹ̀ bá tún sí o lùsì fàdálẹ̀ ni o àbọ̀gbọ́ wo bí èwo lẹkún burúkú sẹ́kún ayọ̀ ló sún ní abẹ́pọ̀ àbòsí. <laughs> wo o mọ tó ṣẹlẹ̀ o mọ tó ṣẹlẹ̀ ó dùn mí gan àwọn ará tọ́ọ̀chì ti kúrò mbẹ̀ mo ń lé wọn bọ̀ ní. Ah! bó ṣe wà yí ọlọ́tẹ̀ ní pásítọ̀ bẹ kóró rérò mí àtàwọn tó wà ládùúgbò ẹ wo ìyá síkírá ẹ lè máa gbọ́ mi ẹ máa bọ̀ sálẹ̀ o mo ti ṣoríire o. bẹ́ẹ̀ ni. Olha que mano, uma chegue do lado, para matar isso aí. They girls are bad. the girls are good. they want the cash, they want the push, the boys are mad, the boys are cool, they got the cash, to spend on you, the girls are bad. the girls are good. they want the cash, they want the push, the boys are mad, the boys are cool, they got the cash, spend on you. stress that we face every day, Lagos City still fun. From Monday to Sunday, but battle of the Benny, Oh, Kanyo. Ìyá Sikira, ọmọ Ṣàléwá, Fúnmi làmàlà mẹ́ta pẹ̀lú ẹja kíká. Gbálẹ̀ táwọn ọjọ́ mi tán ọwọ́ pátá. Oṣooṣù zero bàtà yóò dín sásán dọ́là. Dọ́mọ dúdú ló fẹ́ gbé ní àbí akátá. Oh. Knows what you say, don't you know, Ogileti? What would you do What you know that you can say. your Ojoojúmọ́ ni, ojoojúmọ́ ni, ojoojúmọ́ your money, ń tọrọ. Everything I need, everything I pray, I wish my past away. Kò kú àtàrọ. Ó ṣe ọkọ mi, hmm? ìfẹ́ mi, hmm. ìdùnnú mi, ayọ̀ mi. Hmm? o ṣe gan mo dúpẹ́ o i'm so grateful ṣùgbọ́n ọkọ mi ṣàlàyé fún mi bí tó ti rówó at least ìgbà tó ra mọ́tò tó gbèdé tí mo bèrè pé bolo ti rí o fi bẹ́ẹ̀ sọ fún mi ó ní kí n dákẹ́ mo dẹ̀ dákẹ́ mo ní kí n má wọrí mi ìwọ́rí mo dẹ̀ gbá lẹ́yìn náà mo bèrè ó ní kí n má wọrí ó raṣọ fún mi ṣó mọ ó ra irun gbogbo ẹ̀ ó touch me up mo understand. ọ̀gán kí ló fẹ́ sọ gangan kò yé mi. Ah, jẹ́ kí n mọ̀ ibi tó ti rí owó níbo ló ti rí owó. ó ń sọ̀rọ̀ agọ̀ lẹ́nu ó dẹ̀ tó ń fèrèmẹ̀ tó ń fèrèmẹ̀ yòókù yẹ kọ́pọ́ lọ ẹ̀tẹ̀ ti sọ fún ẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ lẹ́nu ọ̀rọ̀ òṣì ni àbí kò dọ̀rọ̀ òṣì lójú ẹ̀ pẹ̀lú bó ṣe sọ. ṣẹ́gun ṣẹ́gun tó ti bẹ̀rẹ̀ jóná ṣé mo pọ̀ jù láti bèrè lọ́wọ́ ẹ̀ pé bolo ti rówó ni. ẹ ṣé èkó sọ fún ẹ láàrin àdúgbò tó sọ fún pé àwọn ń wá owó àwọn ni ẹ̀sùn tí yóò bá sọ fún mi láyé àdúgbò pé wọ́n wá owó mi ò ní láti mi lọ́wọ́ kọ́ mi pé ló ti rówó. ẹ wá dẹ̀ lọ jókòó jẹ́ tí ọba sẹ́gbẹ́ni tó sọ fẹ́ fún wa owó wá dẹ̀ jókòó jẹ́ èwo ni pọ́blẹ́mù tiẹ̀ pẹ̀lú pé bí mo ṣe rówó tèmi bọ́ ní ṣòro pẹ̀lú ẹ̀ ni. so òun ṣá láti sọ fún mi sìn pé tí mo jẹ́ ìyàwó ẹ̀ láti jọ ń babọ̀ nígbà tí kò sí nígbà tí mò ń bọ́ ẹ ẹ́ ó ti wá pọ̀ jù fún èmi láti bèrè ìdí ibi tí ọkọ mi ti rí owó hmm. ìdí owó ẹ̀ tó mi ò lè mọ́. ó nìyẹn o ó nìyẹn o kò tí mo ti mo ti rówó hmm. o ló ti sọ gbogbo ọ̀rọ̀ òṣì tó ń sọ yìí mi mọ́jọ́ tó bọ́ mi rí o yàtọ̀ sọ́jọ́ òṣì tó kú tó kú ọ̀rọ̀ náà yà látẹ̀ tó ra kóńgò ráìsì méjì wálé ṣebí tó òṣì tó ń pa láti bẹ̀rẹ̀ náà nìyẹn ah. mi ti sọ di ọ̀la mi fún ẹ o ló ti ṣe gbogbo wọ́nranwọ̀nran tó ń ṣe yìí èmi ẹ wá sọ bí tí mi ti ń jò wà wá gàdí gangan sẹ́yìn wà wá fagé street apá ọ̀tún wà wá tọ ìtọ̀ burúkú láti di wà á tọ sórí àtùpà mi ìyá wa ọdẹ ìṣí mi ní fìdí ọ̀la mi hàn yìí àtọjọ́ tí wọ́n ti ń mú kinní tí mò ń tọ̀ jáde tó ti ń gbà sára tó fresh ilé ayé ò bàjẹ́ o hmm? nísìnyí ló máa sọ pé ilé ayé ẹ̀ ti bàjẹ́ àbí. ẹ má girl She na like this you dey abeg abeg I don't have time for this at all. In fact, tí bá ṣe tó ń ṣègùn òun lọ fún lecture. Ọ̀ kí ló dé tó máa ń ṣe bẹ́ẹ̀ nínú? Báwo ni mo ṣe ń ṣe? Ẹ́ ẹ wo ẹ̀jọ̀ torí ọlọ́mí ìráyè gbogbo rárá hmm. ẹ̀jọ̀. Mo sweet rap àbí? Dájú tó fi imagine. Hey, ẹ lè believe pé kò pè mí láti àárọ̀ àbí kò tiẹ̀ send mi ní birthday text. I feel very bad right now. I understand wọ́n ti yé mi tó bá ṣe mí náà gan máa feel bad jù bẹ́ẹ̀ lọ. Yep, sweet for the girl, them. Hey, my cutie patootie. What now? Honey bun, what's up? And to the mother of them all. Mm. How are you? What's up? you good? Ralph. Let me show you. Ralph. Yeah? What's today's date? Elodie, we shall lecturer. The last assignment here goes. Today is 12th of February. So? So? So? Ralph! Kí ló ṣẹlẹ̀? Are you okay? How about Ralph? Damn! Come here! I'm disheveled. I'm very sorry. Hey, i really, really sorry. So now, I'm going to share. Okay, okay, fine. Okay, okay. Can I can I just take you out, please? No, I'm not interested. Let the bá pay now. Me Mi Momo. mọ̀ I really am. Mm-hmm. Joel, let me take you out. Let me take you Okay. Oh, really I'm sorry.

Happy birthday to you. Wow. What? What is happening here? I know I'm crazy, but this is all I have for you. For you. Oh my God. I love you. Oh, you you're crazy, Ralph. Ah, I love you. <laughs> Love you too. Happy birthday. And here are my Oscar-winning actors. Oṣé, Oṣé. So, ẹ̀yin So, náà mo. Happy birthday, sir. Oh, you're not serious. Oh, ah, baby. Okay, ẹ ṣé gan. Ẹ ṣé ẹ ṣé oh, ẹ ṣé. Oya, ìwà ọmọ àná. Expiring date owó mi ti tán <laughs> so can we go for an outing now. please we shall ti kọ ẹ sin owó ẹ strong gba now i know the reason you insisted in teaching me how to drive and why you did not blink an eyelid mm. when i bashed your car. all oh, because of you. Okay, Oya oh, Hopman, come and show me your skills. Hey, let's boss to this one. Rico, for you, eh? SG, one on you. Camille, sit round. Yes, Oya, sit down. Yes, I see you, See oh, ya. Everything, cause I'm a suit sola. I got my money on my mind. I'm never gonna stop. On two does every day, then I'm standing on top. From Monday to Friday, she shake gotta gotta. What? Ṣẹ́gun. Kò yé mi. Ten million naira. In how many weeks? Oh, ní ṣe mi. Ṣé mò ń béèrè owó tó pọ̀ jù lọ́wọ́ ẹ̀? wọ́n fún ara ẹ mọ iye tí ọmọ wa worth now sweet round negro big star ó mọ iye tó worth now wọ́n á ní pín ṣe ojú òun ti rí kó lè ti mí o o mọ̀ pé kinní tó bá bí star kinní yẹn gangan star náà ni star ni mi ò mi ń gbọ́. Sister. Yeah. Because someone wà lọ́lé mi, you want to use him to extort me. Why? No. Má get me wrong. Mi ò lo ọmọ mi fún ẹ láti máa gbowó lọ́wọ́ ẹ. Mo dúpẹ́. Ṣé yìí? má bínú sí mi owó tí o fún mi mo fi ṣe àwọn kankan ní táìmì ẹni wọn now owó tí mo fẹ́ kó fún mi ń sìn mo fẹ́ fi set ara mi help mi mo dẹ̀ promise ẹ pé ó ṣe ṣe kí n má padà wá mọ́ lẹ́yìn owó ẹ̀. ó ṣe ṣe kó má padà wá still come back? No, oh, understand Bill. o. Ọ̀nà méjì ni Yorùbá ẹ̀ tọ́ síra ẹ̀. Tó bá sọ wípé ó ṣeé ṣe, ó ṣeé ṣe means that o lè wà, o lè má wà. Ó mọ ẹ̀ tí mo múnú méjèèjì náà. Why, You're just bent on destroying me. You've not changed or changed. Bó ṣe rí mi ẹ́ bó ṣe rí bó ṣe rí mi ẹ́ mi ẹ́ owó tó bá fún mi ẹ̀ ń sìn kò ní máa lè fi sẹ́ẹ̀tà mi ọ̀kùnrin sọ ẹ̀. Okay. Àti ìrètí mi. Three million naira. It's not okay. Ọmọ rí sí ti mo sọ bẹ́ẹ̀. Business to o Three million naira ò lè kà. N bá ten million naira me. bọ́ ó pọ̀. Jẹ́ five million naira for now please there jọ fún yọ lọ. Jẹ́ kó five million naira Three million naira ó kéré. Ó seriously please. Five million? Yeah. aláṣejù. million naira. mi ò bá ìjà o. olójúgò. mi ò bá ìjà o. mi o ba ija oi am enjoying my life. I am feeling so flat. I am really feeling high. And I'm enjoying my This is my disclosure. I make up a jingle. I'm a popular jingle, and me love my tongue, sir. I'm a popular jingle, and me love my tongue, sir. I'm a popular jingle, and me love my tongue, sir. wish I could. He asked for five million. Modupe, This Shegun guy can be very dangerous. He can decide to spit. And everything I have built over the years, I don't want to see anything crumbling. It will kill me. I don't have that strength. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Oyè. Mo lè ṣe nǹkan kan. Ọ̀gá. Ṣé o fẹ́ pa ẹni? ọmọrú wọn ni tó bá sì fún wọn lówó wọn á tún máa bèrè sí i wọn á máa bèrè sí i ebi nà ni wọn nà ó lè fún lọ́wọ́ ọkàn mọ́ we are in this together tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ nísìn wọn á ní pé ṣé mi ò sí mẹ́ma tó ṣẹlẹ̀ ni ṣé ìrànba bẹ́ẹ̀ tó dowó sí ọ lọ́wọ́ ni tó wá ń bèrè owó tó fẹ́ máa gbowó níbo nìyẹn kó lè ṣẹlẹ̀. ah aunty melda so bẹ́ẹ̀ máa ń yọ wá sílé wa lélẹ́yìí tẹ́ẹ̀kì ń bèrè ìwáyẹn ò dáa how are you ra. Mom, it's Lynn's birthday today. Oh, happy birthday. Thank you, Mom. um, Ralph, mo ò kò because I have a lot of things to talk to you about. Today is my girl's birthday, now we're in Sunday. So? So my like, being in birthday and people don't sleep in their houses anymore just because it's their birthday. Mommy. Madam, Afira. I'm sorry. That is how you go about carrying unwanted pregnancies. Mommy, what is the... case? go inside. Afira. Babe, I'll call you. So rude. Imagine. Don't you think that was rather too rash? Ah, you don't have to transfer your aggressions to the case. <sighs> I'm sorry. I'm, I'm, I, don't know. I'm just sorry. I'm sorry. Have a good day. Imelda, I just said I'm sorry. morning, Dad. Good morning, my son. Where are you going? Won't you wait and take your breakfast? Ah, I'll be fine. Mm. Yeah. Honey, what have you done to your son this time? it's um, mother and son's agreements. Hey, baby. I'm sorry. I'm sorry for what happened yesterday. I was just not in the right frame of mind. Am I forgiven? You have a chance. Talking about uh, frame of mind, what is going on, honey? You've been kind of uh, laid back. What's going on? Yeah, that's true. There's nothing. I, it's just, you know, mood. Is there anything I should know? There's nothing, honey. No. Are you pregnant? Yippee! Shush! Hmm. Dr. Olushalako, you should know when a woman is pregnant, for God's sake. Yeah, hmm that's what I'm asking. I am not pregnant. Are you sure? Honey? Hmm. Woza buuza buuza namambangani ba mom mommy dad is asking you very important question okay in the meantime can we have our breakfast <laughs> now <laughs> uh, <laughs> why i need a break Mommy, give us food. Boys are hungry. In this house. Mommy, do it for us You can't do this to us. Eléyìí ti ṣẹ̀yìn jù. Ah, ah. Kí ló ṣẹlẹ̀? Ah, this is the big deal, you know. Kí ló ṣẹlẹ̀? bye, -bye iṣẹ́ yẹn gangan òun ṣúgà. o ah, ah. fẹ́ kí n fẹ́ parí ẹ̀ fúnra mi ah. òun túre òun tí mo sọ nìyẹn náà wọ́n mo rò kó máa dọ́là rẹ̀ kanlẹ̀ ni o mo sọ fún ẹ náà mo ní kó wá àwọn ọmọ gidi kó wá wá fún mi ìgbà tó tètè kó wọn dé èmi fúnra mi mo ti ń yẹ̀ wọ́n wò lórí fóònù àbógbọ gbogbo àwọn tí mò ń rí bí òkè náà kàn jẹ ni bàbá bàbá ni jí náà ń lò àwọn hh oh. ẹ dọ́bù ẹ oní àwọn ọmọ rẹ̀ òrọ̀. show me what you got kari. gosiroli <laughs> eh? eh? eh? iwájú mo rí tẹ́lẹ̀ lọ lọ lọ lọ lọ lọ lọ lọ stop kai gusi. <laughs> bíi ti ọgọ bíi ti dáhùn ó sì burúkú. kí ni ó ya ni àbọ̀bọ̀ mo mí pé ṣó yọ ni àbó ya. talk to my chief ṣe ń báwo ni oh, what is your name papatizer. natasha. natasha. àṣà wọn <laughs> kò sí wàhálà àlàyé jẹ́ káwọn ọmọ ìjókòó kan ṣe fàájì ká tó kí ló ń ṣe ẹ́ fúdí yẹn kọ iṣẹ́ yẹn ah, ah. èmi ṣó ń dáùtì dáùtì kẹ kí ni gbogbo rádà rádà. kì lọ́wọ́lọ́wọ́ ìbáyìí ó pọ́n lẹ̀ gan white yellow black pink green <laughs> so wo ló bá dé bó ìwà. ìgbà tí wọ́n káwọn ọmọ rádà rádà ti bí dé tí gbogbo ẹ̀ kàn ṣe bẹ̀ǹbẹ̀ǹbẹ̀ àti wájú àtẹ̀yìn tán fi gbogbo ẹ̀ ṣe bí òkè olómọ ṣáà fún ẹ lówó ni wọn ṣáà ah, wúlò àwọn ilé ìtòdẹ kó wá ẹ̀tọ́ jojú ń gbèsè lánìí kò jẹ́ kó jókòó ká ṣe fàájì o. well <laughs> eh, kò sọ have a seat pronounce your sit have a good nice time with. ó <laughs> ah. um, ó yá yá kó wá ẹ má gbé bọ ẹ má gbé bọ ẹ má gbé bọ ọmọ gbé tí bí báwo ni bọ ṣé wàá pa oh, sure. wow. Ooh, nice. Ṣé mi, máa fa ahọ́n yọ ríǹgì ẹ̀ ni. Gbogbo ríǹgì tó fi sí bí ahọ́n ni màá fi yọ. please enjoy yourself, eh, you know. More wine, more wine, more wine. Eh, enjoy ara yín bó bá yẹ fẹ́ jẹ tó kó jẹ tẹ́lẹ̀ yóò bá tẹ lọ́rùn tó ń họ́dà fún mi ó gẹ̀tẹ̀ ẹṣin burúkú ló dúró wájú ẹ̀ ò tí bá ti gbéra tán mi ò dúró tòsí <laughs> ẹgbà ẹgbà ẹgbà ẹgbà má dùn bẹ́ẹ̀ bọ́bọ́ wà ń bí alábòsí ni ẹ <laughs> gbogbo eléyìí tó máa ṣe kó ṣe bí òkú ní bá mi wọlé hmm, ṣe bí serve yourself please ah. serve yourself ẹ jẹun dáadáa o. <laughs> máa ń bẹ́ lọ ni ẹṣin mi ó máa ń gbagi lọ́wọ́ ara wọn ni mi ì fẹ́ mọ owó eré tó mọ̀ ṣe serve yourself please. serve yourself àtòkọ̀dọ̀ rẹ́rìn símẹ́símẹ́ ṣáàmà wọ́n lè náwó ká wọ́n náwó spending gidi gan ni wọ́n lọ ń ṣe bí kí ni. wọ́n lè ṣe kan one ìkan four ìkan six èmi ò ní nọ́mbà. <laughs> ó kúnlá. Let me help you. Man. Baby, sack yourself. Open up. Um, Swag. Yeah. Oh, yeah. Oh, yeah. Táwọn ẹṣin kan bá lọ, ẹṣin kan ló ń bọ̀. Mo bọ̀, ẹṣin kan ló ń bọ̀ kò yẹ kì í ṣe bíi o mo kò di ẹni kò yẹ kò yẹ gbàgbàgbà tí ẹgbà tí ẹgbà tí ẹgbà tí ẹgbà. wà ń Sweetheart. Hello. How long would it take this food to be ready? Did you drink today, honey? No. Why? This one that you're this hungry today. No, the, the problem is that you're sitting down here. You're the one cooking. You should be at the kitchen. Ah, am I the gas cooker that will do the job, Nick? It's the gas cooker. Let the gas cooker do its job. And when the food is ready, I will let you know in another five minutes. Okay. I'll be waiting hungrily. Hello? Hello? Hello? Mo dúpẹ́ hello. Only one minute. Hello? So, o gbọ́ mi ni èmi ń gbọ́ ẹ̀? Networking. Hello? Imelda. Imelda. Imelda. Melda kọ́. Góòdì ni. Mo dúpẹ́. Hello Ṣẹ́gun. Eh, ilẹ̀ kí ló fẹ́? bẹ́tà kò sí nǹkan méjì tí mo fẹ́ ju wípé wọ́n ti gbá mi lọ. wọ́n gbá ẹ and how is that my business kí ni ìyẹn fi kàn mí. kí ló kàn ẹ́ pẹ̀lú pọ́n gbá mi ó dà má bínú sí mi o for the last time mo ní ìdí ẹja rí mo ní ìdówó kan ni mo fẹ́ kó mọ bó ṣe máa gẹ́ẹ̀tì owó yẹn fún mi jọ tó yọ lọ mí ní padà wá bá ẹ mọ́ lẹ́yìn ilé mo ní ìdówó yẹn gan wọ́n ti gbá mi. you must be a bastard now listen Let this be the last time you be calling me. Má ẹ vá láyé ẹ̀ pé fóònù mi mọ́ lórí burúkú. fikú ṣeré o ó ń ah, fikú ṣeré aláìgbọràn ó ń fikú ṣeré. ah mo dúpẹ́ kẹlẹ́dẹ̀ máa gbọ́ níbi tó bá wà máa ṣú ẹ mo dúpẹ́ máa ṣú ẹ ó kọ́ fún ọmọ mi létí. tàǹtàlà ni. ta ló ń bá sọ̀rọ̀ lórí fóònù. tata nà mú àdàn mú ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gẹ́ ni. ṣẹ́gun gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ ni mo fi sí ara mi gbọ́ lẹ́nu ọ̀nà tí mo dúró sí. ó ń bara ẹnu jẹ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ sórí púpọ̀ nínú yín táì tó yẹ kẹ́ ẹ ní fún ayé ara yín òun lẹ fi ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ káàkiri òun lẹ fi ń fi etí sí ara ògiri kiri ṣebí ò lè bá àbúrò mi sọ̀rọ̀ àbúrò mi ni o ò mọ̀ rí mo dúpẹ́ ló ń jẹ́. èmi ń sọ tèmi fún ẹni torí tó bá délé tó ibi tí mo máa wà rèé mi ní bẹ́ẹ̀ dá sí. ọ̀rọ̀ yìí máa rí àmàdálé ni ó kọ́ ẹ̀kọ́ tó dúró síbi tó bá wà oníbàjẹ́ òṣì fi gbogbo ẹnu pé ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun o ò lè fi bọ̀dá kù àbí kó o ní baálé mi ìyàwó la tọrọ alárìnfín la fẹ́. pẹ̀lú ọkọ ọkọ lọ́jọ́ kìíní àná tí mò ń pè ń búrọ̀dà kó tó wá tóòsì mi kí ló tó ṣe ní ìyọ̀bù dá kúrò. o yàtọ̀ sẹ́ni tán pèpè kó wá jẹun ohun tó yẹ kó sọ ni pé ẹ ṣe ìgbà tẹ̀mí ní kò yọ bọ̀dà kúrò mo rò pé tó bá wọlé wà lọ́pọlọ ni oníbàjẹ́ ọmọ. mo mọ̀ pé òun wá búrọ̀dà tẹ́lẹ̀ ló kọjá ìyá rẹ̀ ju ọmọ mélòó ló fi jù mí lọ náà. bẹ́ẹ̀ni sọ kókó kókó kúrò nínú mi jọ tó bá lọ́rọ̀ sọ kó kókó jáde kó mi rúùmù wa. so tó sọ fún mi sì ni pé mi ò ní privacy nínú ilé tẹ̀mí fara mi kọ́ mọ́ àbí mọ́mọ́ ìjẹ́jẹ́ lánàá yìí wá jáde orí báyìí ti wá bàjẹ́ báyìí ó tún gbégbá irọ́ lọ́sàn-án gbọ̀ngàn ilé tó kọ́ nígbà wo la kọ́lé o. kó tí wàá tiẹ̀ jẹ́ wípé ilé tí mo rẹ́ǹtì náà ni jọ tí máa kọ́ tèmi láìpẹ́ láìpẹ́ tí mo tiẹ̀ ti kọ̀ọ̀kan tó ò ní mọ bẹ̀ so mi ò lè ṣe nǹkan tó bá wù mí nínú ilé mi mọ́ tí bá dẹ̀ kọ́ ilé tèmi mi ì ní mú ẹ débẹ̀ o. ẹ èmi ṣáà sọ tèmi sórí nígbà tó bá kó ṣẹkẹṣẹkẹ sí rọba èmi ò ní bẹ́ẹ̀ jẹ́nu ẹ̀ mi ì dẹ̀ ní bẹ́ẹ̀ pinnu ẹ̀. mi may mm. mm. èmi ló ń ṣépè fún ní oṣù karùn-ún. o tọrọ mo sọ fẹ́ mi ò ṣépè. may mm. wọn á kó ṣẹkẹṣẹkẹ sí ẹ lọ́wọ́ ní december o ọlọ́run gbọ́. iṣẹ́ mi mọ̀ tí wà àtàwọn ẹbí ẹ tẹjọ máa máa wọ. iṣẹ́ mi mọ́ ṣẹ́gun. gbogbo oṣù tó bá máa ṣe ṣé nílé mi rẹ́ǹtì ta wà yìí èmi àwa kọ́lé wa tẹ̀lé ní débẹ̀ ọlọ́wọ̀n ní gẹ̀rí mi níwọ̀ níwọ̀. ṣé ibi tó fẹ́ ká fi sí nìyẹn. filẹ̀. ibi tó fẹ́ ká sì fi sí. má wọrí tó bá bí èrè tó bá ti di alẹ́ tèmi bá ti cross bí mi ìwọ cross the other side wà ní nǹkan tó máa ṣe lórí wọn. lè ṣe bẹ́ẹ̀. aláṣetẹ. wọn lè ṣe bẹ́ẹ̀. may may may. aláṣejù. ọlọ́run mo mà ti late fún ibi iṣẹ́ àbí kí ni gbogbo jápajàpa yìí sì ń báyìí. ṣẹ́gun ṣẹ́gun rọ̀dà ṣẹ́gun. ó wò bẹ́tà dàgbé lákàyè ṣe wà lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ wèrè tó sọ ni mò ń gbọ́ o. Eh. gbogbo ìbéèrè àgọ́ tó ń bi mí yẹn tó bá jẹ́ pé wọn ò tọ́ èmi dáadáa ni ó yẹ kí èmi dẹ́ lónìí. yes. kí ni nǹkan tí mo sọ. kí ló sọ. mo kò béèrè mo ní ṣó bá mi rówó mi níbi tí mo fi sí nínú bọ́ọ̀sì mi mo fowó sí mi ìdẹ̀bà ń bẹ̀. ẹ ń lo ṣe fi olè lọ ọkọ ẹ ẹ tó gbé ẹ sílé tó sanwó orí ẹ ò ń fi olè lọ mí ṣó make sense èmi olè. ìjọba òun ni ẹjọ eh, ṣọba mi nìkan báwo ló ṣe fi tọmọ pé o jí mi nǹkan. ẹjọ́ wo ni ò ṣe jọ mọ́. mi ò dúró ṣé tí wọ́n bá ń wá nǹkan tó bá bí mi ṣó léwọ̀ ní abúlé ṣẹ̀bẹ̀ ẹ eh, ó lè má wá nǹkan kó bí mi nà. èmi ò tiẹ̀ ní gbé nǹkan mi síbi tí màá ti wá káàkiri mi ò lè ní pretend láyé pé mo wá nǹkan gbà tí o sọ mi tó ti yẹ tó bá wá jẹ́ pé àwọn òbí ẹ̀ wọ́n ráyè kọ́ ẹ ni tàbí tó jẹ́ pé wọ́n kọ́ ẹ ìwọ́gò wà ní làákàyè àgọ̀ tó wà lára ẹ̀yẹ̀ ń jẹ́ kó máa sáré lọ òfin gbẹ̀kọ́ o ò ní fólì lọ mi tí nǹkan bá sọnù tí wọn bá béèrè lọ́wọ́ èèyàn kan ìyẹn túbọ̀ sí pé bóyá ó ṣeé ṣe kó jẹ́ ṣẹ́gun àwọn abẹ́rẹ́ là gbẹnu lé tó fi olè lọ mi. ṣẹ́gun ṣẹ́gẹ́ ni. ṣẹ́gun sori ní ilé ayé ẹ ni mo sọ ní ilé ayé ẹ tó máa fi kú tó máa fi ṣọ́kù tó máa fi sọnù ni mo wá ń bẹ̀ ah mo fi orí bàbá ńlá bàbá ńlá bàbá bàbá ẹ àti yálà yálà já ẹ mo fi ń bẹ̀ má ẹ bá àtúndárúkọ àwọn òbí mi mọ́ sọ̀rọ̀ ṣòṣìgbọ́ torí wọ́n kì í ṣẹgbẹ́ ẹ lọ́ọ́ ẹ fagbọ́ rọ́bìṣì náà idiot irresponsible twat. má bínú pé mo lálé ẹ bẹ́ẹ̀ kò yẹ tó bá bí ìyá láyà ẹ̀dá àbí tó bí bàbá lákù bàbá ẹ̀dá ìyẹn bàbá Sagam security tó bá bí wọn dá kí wọ́n tún pè mí lólè àbọ̀ bí ìyá alákù yẹ ẹ dá ìyá alátẹ̀ríwájú tọ́ọ̀chì tó bá bí àwọn méjèèjì dáa ni mo sọ ìwọ tó pè mí ló lè wá rí nǹkan tí màá fojú ẹ rí orí ẹ dàrú. ó kú ti ríran sí mi tẹ́lẹ̀ pé èṣù máa ṣe àwọn nǹkan. ọmọ ìyá alátẹ. kì í má gbà fẹ́ṣù. ẹwọ ẹwẹ tó ń sọ̀rọ̀ ẹwọ ọ̀lẹ olè alápámáṣiṣẹ́ tó ń sọ̀rọ̀. bàbá ẹ ló bì ìwọ tẹ́ pé owó ìyá mi àti bàbá mi mo fi ń bo ẹ̀ tó fi sanra tó yóò mọ bó ṣe rí bàtí tẹ̀ tí mo gbé gungun ayẹ ibà tó ń yọ abọ́sígbàgbé bàtà kan ṣoṣo ló ní owó ìyá mi ni mo fi ń bọ̀wọ̀ owó security wá wá gbọ́ rẹ̀ wá gbọ́ rẹ̀ wo wo. ọ́fíìsì èlùbà yìí ṣé ọ̀rá fẹ̀yìntì kò jókòó ti látọ̀ kó máa gbé wọn ní orí burúkú tó ń gbọ́ táyé ẹ̀ máa fi bàjẹ́ ṣùgbọ́n òun sórí. ṣé mo béèrè wá ń pín mo béèrè owó lọ́wọ́ bàbá ńlá bàbá ẹ̀ àbọ̀dọ̀ skul ti dáàdi yín sọ́gbẹ̀yìn kó tó di pé wọ́n rí ìtayà ẹ wọ́n ní gbogbo láptọ̀pù bọ̀ pátápátá wọ́n ti jí kó dáàdi yín dẹ̀ ní síkírọ́rìtì àwọn ní fọ́mátì tó fáwọn olè tó fi wá kó owó ibi iṣẹ́ ti bàjẹ́ kò burú ibi iṣẹ́ tó lọ lọ́jọ́ kò burú ee eh. ṣé bí wọ́n lọ lè tó lọ jí ìkan láwọn tó jí tó kó fún bàbá mi náà ló. máa kó láptọ̀pù mọ́ ẹ lórí. olè olè olè olè bá mi kówó mi olè olè kí tó dé kó bá mi dá omi padà olè. mo ì tí màá nà lẹ̀ fún ẹ tí wàá da kọjá torí tóbìnrin bá ti ṣe báyìí sí ọkọ nínú ilé ó ti lẹ́nìkan tó wò lójú ta nìyẹn takọtabo ni ìyẹn máa kú ìwọ náà máa kú dànù. orí ẹ dàrú ìmọ̀bi tí wèrè ti rówó. kò fọwọ́ mi kò bá mi yí. Baby. I don't know what this is crazy. Feeling in my body and soul. I'm not gonna give you up, not gonna give you up, not gonna give you up. Oh, baby, you should be my chili, my lover. Really love it truly. Wondering if you feel the same, if you feel the same. Ja. Så. Eller três quilos så trikkele wo isa. três 3000 loi. Tri. Isso. Triki. Bom, sweet raf kò ní. ó oh, bẹ́ẹ̀ ni òun ni ṣé mo ní. mo ń wo báyìí náà tó ṣé ọmọ nàìjíríà bí náà. of course ọmọ nàìjíríà ni Raphael Cole gbọngàn ní orúkọ ẹ̀ lórí sàn tí Dr. Cole bí. ọmọ Cole bẹ́ẹ̀ni òní níwájú kò ní lẹ́yìn mo lè kàn náà. wọ́n dẹ̀ mọ̀ pọ́nmọ́ fún. everybody ló mọ̀ náà ó tẹ̀ ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ kẹsàn pé ẹ̀ mọ̀ igbó. everybody láyé ló mọ̀ pé ọmọ kú. ó tẹ̀ ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ń béèrè kan everybody ló mọ̀ pé wọn lò. wọ́n kọ́ ẹ fọ́ọ̀nì gan nọ́mbà ẹ̀ mo ti fẹ́ rí tí mo bá ní nọ́mbà bọ̀ bọ́ ọ̀yá rẹ̀ pé màá wà mí gbà <laughs> yẹn mi ò dé o. <laughs> lápẹ́kọ̀ hmm. ọmọ tèmi ni gbogbo ayé mọ̀ ibi tí mo lè jẹ́ bàbá mò ń ṣòṣì bí tàbí látòkò mi dáná ọjọ́ kan tó ló máa ń dókun. now, if I asked you to make a list of the top shows on TV right now, how long will it take you? 10 minutes? 5? 30 seconds? Because when it comes to the number one show that gets the A celebrities, that keeps you up close and personal with your favorite stars. And of course, the one who gets you the groundbreaking interviews and puts a full stop at the top spot, there is only one name. And what's the name? Hanging out with Derele, aka Wirele Dewere. And of course, ladies and gentlemen, it's not about me today. I am so, so excited about this one. I'm actually shaking. I am starstruck. I've got in the studio with me today. <sighs> Where do I start from? This guy is, wow, he is amazing, does not describe him. He is the definition of extraordinary. He built the hospital he was born in. <laughs> he does not lick ice cream. The ice cream melts in fear. Without taking too much of your time, I'm sure you all want me to reveal who my mystery guest is. Give it up for the talented, enchanted, scintillated, fascinated. Give it up for Sweet Rose. Thank you. Eh, Thank uh, Ralph, my personal person. Oh, no. Yes. wow. <laughs> I like that, Joko. Oh. Yeah, that built the hospital that he was born in. Then, when they bring ice cream to you, you don't really eat it. They <laughs> really. I had, to do, I had to prepare for you. Sure, sure, you know, sure. You know, I have to say this. It's been a lot of work trying to track you down. Mm. You've been so busy. One minute we hear you're touring, you're in the studio. Yes, sir. Like, do you ever sleep? Ah, try. I love this guy. <laughs> you know, now a lot of fans want to know because I mean, now let's get to serious business here. Yeah. Everyone keeps asking me, okay, so ask Ralph, how did he get on the entertainment scene? How did it start for him? What was his journey like? So I'd like you to, you know, describe that journey. Um, I love him. Without sounding ashamed. Ah, what does we hear that all that? Of course, of course, but I'm not going to deny the. I love him. Hello, love. Uh, um, sweet. Hello, sweet. Mo ń bi ẹ́ léèrè mo ní ta ló love o sweet mi. Mo kọ́ ni mo sweet orúkọ ẹni tó ń kọrin ló ń jẹ́ sweet Ralph ọmọdé ni náà ṣé òun ló máa ń kọrin náà ṣé ọmọ tó jẹ́ pé bó ṣe wà yín wà tí last born wa máa jẹ́ bẹ́ẹ̀ ló wá ń sọ fún mi pé jọ̀ǹtò lọ́lọ́ má fi rádaràdàrà mi o. ṣé láì fò gànà. wàá kọ́kọ́ apologize náà wà ní kí n má bínú fún nǹkan tó sọ sí. má bínú mo ní pé ṣé life program ni. life program ni. fifteen minutes there about. fifteen minutes. wọ́n ti bẹ̀rẹ̀ ni mo ń bọ̀. other male entertainers ní station yìí àbí mo but you know hey for me you can tell from the name itself it's sweet brown and i'm sweet like that oh, she... and ladies love sweet things so why don't you just let them marry it. Hey, <laughs> I'm sure a lot of ladies watching us right now are breaking up. If you're on fire, I can help you call 911. I'll just go around to the rescue. What would you like to say to your fans? Ah, okay, uh, to my fans out there, yeah, shout out to fans. Yes, uh, I really appreciate that. You appreciate that about me as well. So, uh, one word, I love you. And second word, God bless you. God bless you all for watching, ladies and gentlemen. I mean. The man is not just resourceful, he's not just spontaneous, he's not just vivacious and full of life, <laughs> but he's also very sound. He understands the business, he loves his craft, and I must say, I have been truly inspired and motivated. Oh. And I picked something wow. from you. Let us not die as liabilities whilst we still have company. Sure. <laughs> Ladies and gentlemen, I got my selfie, and of course, it's still Sweet Ralph as always. Yeah. And you saw it live on the show. It's Derele signing out. Come on. <laughs> I got one Kim, you know. You can't begin to ask about my relationship. <laughs> I swear, I called the guy. Yeah, what's up now? How you go? How you go? Ah, yeah, no, this is Yes, I'm flying all over the world. I want to get close to everything customers to yes. Nice I Nice one. So yeah. I got my money on my mind. I'm never gonna stop. What I got in mental. I'm standing on top. Ah, ah. sorry. Please, can I see you for just two minutes? Oh, no, no, no, no. Two minutes, wait, please. There's no time. we uh, are in the horse. No, no, wait, wait, we go. We go. Uh, oh. Ah. Ejoma, no. Sorry, yeah. Yeah. yeah oh, we're a bit busy. An interview me in Ireland. Eh, mo kàn ní ìdíṣẹ́jú méjì I need ní láti bá ìsọ̀rọ̀ ìjọ tó lọ. Ó wà very, very important to go. please. Very important, sorry. I'm eh? so sorry. Ẹ má bínú. It's rough. I'm... I'm serious. Who is he casting? Oh, I come in interview. I don't know if my papa follow me come. Oh, who be this one? Eh? Ralph, Ralph, you see, go bere mo dúpẹ́, bere lọ́wọ́ mo dúpẹ́, bere kí ló ṣe náà? Ní kó bere lọ́wọ́ mo dúpẹ́, kó bere lọ́wọ́ mo dúpẹ́ tó jẹ́ màmá ẹ̀. Wọ́n bí a sọ fún go go go go go lọmọ mi, mi ò kí ẹ̀ láti sọ lẹ́nu ìwé ẹ̀ tó ti yẹ sí o lè máa rí mi bí wèrè mọ́ mi ẹ̀ mo dúpẹ́ a sọ fún ẹ a sọ fún ẹ pé wọ́n gọ́gọ́gọ́gọ́gọ́ lọ́mọ mi rap ọmọ mi ní ẹgbẹ́ lọ́wọ́ màmá ẹ màmí a sọ fún ẹ bó ṣe jẹ́. aláṣejù aláṣetẹ́ shebi if you want money go tell me say you need money i no know wetin dey worry am mummy. Hey. How did you watch the interview? you see? Yes, I did. It was awesome, right? You were. Ah. Auntie <laughs> here, can you share ń bẹ̀? Ah, this is my mom, eh, man. She too like Jesus. Oh no, journalist ló Ah. jẹ́ you go let lẹ́wọ̀ interview ní dáàdì go. He's not home. Hush. Mo wọ́n dẹ̀ sọ fún pé àwọn àwò lónìí. Eh, wọ́n lè now. lọ́fíìsì náà. like it. láìpẹ́ ẹyin méjì mo fẹ́ kẹ́ wò papọ̀. Mọ́mì. Today was crazily eventful. Tell me, what happened? You still want to hear my gist, man? Hey! One <laughs> bishop ṣe interview báyìí. Iye jáde, Rico tiẹ̀ ṣe ń fún mi ní highlight àwọn nǹkan tá a ṣe tún máa and all that. I don't know where this crazy looking thing of a guy came from. Very cheap looking human yeah. being. Mommy, there are desperados everywhere. I swear to God. Yeah ọkùnrin ẹni náà ló dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé ah, kìíní kan kìíní kan you know claiming to be my father. your father. I swear to God. èmi lèmi tẹ̀ tún pẹ̀ tí rí kò pé kó chill kó tẹ̀ jẹ́ kí n gbọ́ nǹkan tẹ̀ ní ìfẹ́ sọ. he said his name is Ṣẹ́gun. Ṣẹ́gun. he mentioned your name. mo gbé ilé ah, ti gùn. and I was very sure that he must have read one of my interviews. Exactly. just threw him off. Indeed, he is a desperate. And ẹ̀ pé. Tó bá ní ìdòwò, ó máa dé. Ṣé wọ́n máa dẹ̀ sọ ọ́ máa dẹ̀ ló Exactly, that was that was the same thing to most of fún I swear, torí ẹ̀ ò wait. pé. Piku, see this mad man kíláàsì stupid ó ní ẹ mọ́mí ó ní ẹ ọ ẹ tí mo sọ ní ẹ ọ. báyìí kọ́kọ́ ní ẹ o wọ sí this tv station wọn ní o. mọ́mí as a guy o as a crazy fool. he's probably my father. mo ti jọ pé èmi tó mo fẹ́ tún ìfẹ́ pẹ̀lú ìwọ lọ́sọ̀rọ̀ kí n máa ṣe. <laughs> You go see my life, oh. I come in down I don't know if my papa follow me come. Oh. I swear. this one? Mommy. Mommy. Oh, oh yes, no. What's going on? It's it's in the news already. That's him. That's a foolish guy. Foolish idiot. I just hope this would have anything against your career. Hell no. Hell. Hell no. Rico, four wheeler. Èmi ti treat dẹ́ ọ̀rẹ́ mi. Èmi ń pa mí jọ. Rico how far you go throw out? Yeah. Kí ló ń ṣe Ṣẹ́gun náà? Kí ni ti àti bọ̀bọ̀ yìí? Kí ló tún fa gbogbo eléyìí? ó láti wá ṣàlàyé fún mi because I don't get it. Ah. Oh, Ṣẹ́gun like hala. Ó ti ẹ̀dá, òun ṣe ọmọ àlè. Ìjọ tó lọ, kí ni gbogbo eléyìí? Kí ni gbogbo rọ́bìṣì iná tí mò ń kà ń sìn? Kí ló ṣẹlẹ̀? Kí ló wá lọ síbẹ̀ yẹn? Kí ló lọ ṣe ń bẹ̀? Wò ìwọ náà wò ó kò ṣàlàyé fún mi nǹkan tó ṣẹlẹ̀ tó fi lọ ń disgrace ààrẹ mo fẹ́ mọ̀ á fast ó máa fast nígbà tó kó ara ẹ tó lọ ṣẹlẹ̀ yá ara ẹ ní media house so báwo ló ṣe expect pé kó má fast anyway àlàyé lè bẹ̀rù ṣe kí ló ṣẹlẹ̀. máì kéèmì àti ẹ máì kájà ṣùgbọ́n máì kájà mo fẹ́ kó ṣàlàyé fún mi sí i kí ló ṣẹlẹ̀ gangan má yà mí wèrè náà. kí ni problem tó ní kí ni ìṣòro tó ní pẹ̀lú yẹn o ní kí n fìdí ẹ̀ hàn ẹ́ mo dẹ̀ ní mi ò tí ì fẹ́ ṣí díẹ̀ síta kí ni tiẹ̀ fímílẹ̀ máa hándù ẹ̀ kí ni ìṣòro ẹ pẹ̀lú yẹn. kì í fi ẹ lẹ̀ mi lè fi ẹlẹ. o lè fi mí lẹ̀. mi ò lè fi ẹlẹ. ó yá lọ́ mi mú gbà yẹn. mo ní mi ò lè fi ẹlẹ. tó o bá lè fi mí lẹ̀ lọ́ mi mú sẹ́ ẹ̀ dì mí mú síbi. onírànù òṣèlú wàhálà burú. ṣẹ́gun. bẹ́ẹ̀ ni ó dàpọ̀ àsìkò ti tó báyìí fún wa lọ fẹjọ́ sùn àwọn tó ní ẹ torí dàmí pé nǹkan míì ti ń wọ́rí ọpọlọ ẹ̀ tó bá ṣe pé bóyá nǹkan míì ti nǹkan míì ò wọ́rí ọpọlọ ẹ̀ ni ó lọ sí media house ó lọ disgrace ara ẹ̀. knows what you say don't you know ògìlè tí wá. What would you do What you know that you can say. Oh, judge money, oh, judge money, oh, judge money, Montoro. Everything I need, every day I pray, I wish my past away. Mọ̀rọ̀ àjọsọ ló dọ̀rọ̀ àṣírí, ọ̀rọ̀ àṣírí bá tún dohun àrírí. Now I've got to let the cat out of the bag. Can't be a prison anymore. Now I've got to do what I need to do. Yeah, yeah. Now I've got to say words on my mind. Don't wanna be hot, you do do. I don't wanna have to cry and lodge of Juma. I've gotta let the cat out of the bag. Don't wanna be prison anymore. Rosa. Hey, babe. Honey. Phone. Have you seen this? What's that? It's there on the front page, the headline. I have scores to settle with sweet Ralph. And his mother, Notupiola Ko. Here is this. Tani man, no. Oh, now. now. All these young men seeking attention. If he wants to be popular with Ralph's name, why, why drag his mother's name into it? I don't know him. I haven't even seen him before, uh, apart from the other day he stopped me at the interview. Um, what exactly does he want? I don't know. He said he's my father. Is that supposed to be a joke? Lynn, it's not funny. It's everywhere. The bloggers are sure having a good does, doesn't make any sense. Kí ló, kí ló mi náà? Kí ló And nobody even asking me anything. And that's because you call your man to his Really, if you believe I'm meeting you. Fún kí ni? No, ki kí ni mi àti ilé ìfẹ́ máa sọ? No, ilé daft náà, ilé yóò gbọ́n che Ṣé bó ṣe ṣe nǹkan lélẹ̀? Ṣé kí okay kí ló fẹ́ irú ìjókòó lèmi àti ilé ìfẹ́ jókòó so. No, kí ló fẹ́ máa sọ náà? Kí ló fẹ́ máa sọ gbogbo nǹkan tó lọ ń ṣe fún mi náà? Gbogbo nǹkan tó ń ṣe fún mi ilé fẹ́ pa kárí àyàn jẹ́ nìyà kí ni gbogbo shit iná. just a minute please please eh? káti ẹ̀gbọ́n kan tó ní lẹ́nu láti sùn. This eh? doesn't make any sense. It doesn't make any sense. I know. I know. Why would he do this? What for? I wonder. Let us just ignore that idiot, huh? Is dinner ready? Um, yeah, um, two minutes. Okay. Just because my son is popular. Knows what you say, don't you know, Ogileti? What would you do? What you know that you can say? Oh, Jojumani, oh, Jojumani, oh, Jojumani, Montara. Everything I get here, yeah, i Yes, where, where are you? I am here. So? Yeah. I can't be a prison anymore. I'm so happy meeting you one-on-one, son. Don't you ever call me that. Because you and I know that I'm not your son. What do you want? What do you want from my family? All I want from you is you, my son. Did I say you shouldn't call me that? Hmm? But that is what you heard. Hey. The only reason Tim was bow Jimmy Jed the other time to me a Daba. To me a Jimmy. If you try that again, I'm going to get you arrested. Bolu. o ṣe farabalẹ̀ kó gbọ́ pàtó ọ̀rọ̀ tẹ̀lé wọ́n máa jẹ́ pé at the end of the day wọ́n máa regret gan. Oh, yes. Is this supposed to be a threat? Pàdé mo dúpẹ́ nígbà tá a wà ní yunifásitì ọ̀rẹ́ mi ni mo dúpẹ́ èmi àti ẹ̀ close dáadáa ọ̀tún di level kan ọ̀rẹ́ wájú bí àwa méjèèjì ṣe rò lọ mo rò pé ó yẹ kó understand gẹ́gẹ́ bí ọkùnrin so ìgbà tá a ṣe tán mo dúpẹ́ ló kọ́kọ́ ríṣẹ́. kú ilé o. ṣẹ́gun ṣẹ́gun ṣẹ́gun ah, kí ló ṣẹlẹ̀? ṣẹ́gun olúwa ṣẹ́gun olúwa ṣẹ́gun tó fẹ́ ṣe rẹ léṣe rẹ látàárọ̀ tí mo ti jáde orí ìrònú yìí náà ló ṣe wà tó ń ṣe báyìí torí ọlọ́run. ọ kí lè expect mi ọ kí n bọ́ sí títì kí n gbàlù kí n gbàjó kí n máa jó kiri àbí. You don't need to look down on yourself. Why are you doing this to yourself? Look, I already look down on myself. And mi ò ní hope kankan bí mo ṣe wà yìí. In fact, I'm just like a living man dead. Kí ni ẹni tí ò ní ṣe lọ́wọ́ ọ̀run tèmi yìí kí ló fẹ́ fa ìdùnnú fún? sọ fún mi what remains to be the source of my happiness dámi lò kò síṣẹ́ màá kàn jí láàárọ̀ màá sùn bọ̀nà kù màá jí bọ̀nà kù kò síṣẹ́ kò sí kankan. don't talk like this why to ṣe tó ń ṣe báyìí why to ṣe ń ṣe báyìí why ó ah, ṣáà ń ṣiṣẹ́ ṣé bá wá support ara wa náà ó ṣáà ń ṣiṣẹ́ náà ló ń dòwò ló má lòwó mọ́ ó lè má everything náà wà okay it's time mo lè fẹ́ ṣe eléṣe nítorí nǹkan tó yẹ kó máa rò anyway ṣé o ti jẹun máa jẹ nínú gàrí. gàrí gàrí nìkan ló mú látàrọ bẹ́ẹ̀ sọ pé òní fún kankan ń bẹ̀ ò ní lo ṣúgà ò ní lo blọọkù ò ní lo ẹ̀pà àbẹ́nìkan. I'll try. I'll try. Ṣé ti sáré lọ. mo dúpẹ́ yes ma. ẹ̀rù ń bè mí o. bàbá kí ló ń bà ẹ́ lẹ́rù. Ah! kí ni ètò bá mi lẹ́rù. ẹ̀rù nǹkan tó ń bà mí ni pé ẹ̀rù bà mí kí òwe Yorùbá má lọ ṣẹ̀mọ́ mi lára. ní ó ní tí àyà tálíkà bá dàgbà olówó ló ń tẹ̀lé lọ mo rò pé tó bá dijọ́ kan àìlówó lọ́wọ́ mi yìí ó máa sú ẹ then you would leave me wà á dé tẹ̀lé lómi lọ. àwọn aṣẹ́gun kí ni tó máa ń ronú báyìí kí ló tó pé every time mo kàn máa láì kó máa ronú negatively báyìí o ò tiẹ̀ ṣe for once kó tiẹ̀ máa ronú positive ṣé nǹkan tó yẹ kó máa rò nílé yìí kó tó yẹ kó máa rò kọ́ lélẹ̀ yìí nà ó yẹ kó máa wo bó ṣe máa rí iṣẹ́ tí gbogbo nǹkan máa wà successful tá a máa fẹ́ra wa tá máa wà happy kó tó rò nǹkan ló yẹ kó máa rò nà ó ah, má ṣe rẹ̀ léṣe o má ṣe rẹ̀ léṣe o and o ò lówó kò ní ìgbé òní ní mọ́ láéláé it's just a matter of time very soon mo mọ̀ kó máa ríṣẹ́ òde máa wà okay okay jẹ́ ká ṣe báyìí let me tell you let me promise you I promise I will not leave you no matter anything. Ah fact frankly ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ because mi ò mọ bí mo ṣe fẹ́ gbélé ayé without you eh, mi ò mọ bí eh, eh, bí mo ṣe fẹ́ bí mo ṣe fẹ́ mí. You've been my source of everything. My happiness, my my joy comes from you. So tó bá fi mí sílẹ̀, báwo mo yẹ fẹ́ ṣe? Thank you very much and um, I really appreciate you. Oh, and you don't need to thank me. You don't have to say thank you. Um, I'm not doing it for you. I'm doing it for us. Everything will be fine. Yeah, yeah. By God's grace. Mm-hmm. You see, um, gbogbo bale You see, I, I see myself um, as a success. every time tí mo bá mọ̀ thank you very much for everything. It's okay. oh thank you. ṣẹ́gun so go go. tí mò ń Oh, you got ní nǹkan tó fẹ́ your silence is killing me talk to me now. Oh, kí ni nǹkan tí ò yẹ ni mo relate mo sọ fún ẹ. o oh, àbí o ṣì need the right thing láti the right thing. What do you mean? Ah, what is the right thing? I don't understand. What's the right thing? What's the right thing? Woman right thing? Yes. No. Okay. Get rid of that Ṣẹ́gun. Hmm, not again. See, mi share, ṣe oyún kankan mọ́. I'm not doing anything. I am keeping this baby because I am sick and tired of killing babies. Ah ah! Kí ló chauffeur ṣe fẹ́ ni? mí ni? Ìwọ ló rí ibi kó pààyàn, ó pààyàn kọ̀ọ̀kan. Ah! In fact, Ọlọ́run gan-an understand situation and condition tèmi àtẹ́jọ wa at this present moment. So kí ni o fẹ́ ká fi tọ́ ọmọ? Mi níṣẹ́. Kásùkájí enterprises. Kọ́mọdé sáyé nìsín kó wá bẹ̀rẹ̀ sí ní wọnú òṣì àtìyà bí èmi ṣe wà nú ẹ̀yà àbí no mi ò rẹ́dí láti jẹ́ kọ́mọ yìí kó dé sáyé kó á jìyà mi ò rẹ́dí láti bí ọmọ sínú òṣì àtìyà yìí ṣé yẹ báyẹn ìwọ ló ń gbọ́ gbogbo bùkátà mi so kọ́mọ tún dé sìn kó tún wá dé sínú bùkátà yẹn òun ni mo ń sọ fún ẹ pé kò yọ ilé tó bá yọ fine èmi àti ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa settle down a máa mọ the right time láti ṣe the right thing but for now yọ kìíní. it's not possible let me tell you mo tẹ̀ ṣùgbọ́n gbàtà ṣì wà ní school tá a máa lọ from one lecture to another tá a ní time so nísìnyí tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti wà okay ṣé mo sọ fún ẹ pé kò mọ́ wa ni wo mi ò ṣẹ́yún mọ́ mi ò dẹ̀ kí ẹ̀ bóyá ò ń ṣiṣẹ́ àbọ̀ ò ṣiṣẹ́ because èmi ò lè ṣẹ́yún mọ́ mo dẹ̀ máa bí ni kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. ọ̀rọ̀ ló sọ̀rọ̀. kí ni. láìsọ tó ń fàríyà tó ń bá ẹ sọ tó ń ṣàgídí tó pé tinú ẹ̀ gangan gangan yẹn òun ló fẹ́ ṣe I'm having problem because I'm cutting off this relationship. Oh. Really? Ṣẹ́gun, really? ṣé ẹnu ẹ ló ti sọ kínní yẹn jáde àbó jábọ́ wait wait wait am I dreaming of something I don't get it. ó sọ jáde láti ẹnu ẹ after how many years? oh really mo kàn ṣẹrù bá màmá ẹ̀ lásán ni. ó dẹ̀ ti torí ẹ̀ ó kúrò láti gbà yẹn ni mi ò ti rí mọ́ mo gbìyànjú láti pè é gbé kọ́ mi gbogbo ọ̀nà tí mo gbà láti wá káàkiri mo dúpẹ́ ò kó work létà lẹ́nìkan sọ fún mi pé. Pe ó ti mari, mo dúpẹ́ mari. ta ló fẹ́ mo sọ pé dókítà kan ló fẹ́ dókítà Cole kí mo dúpẹ́ tó kò lọ́dọ̀ mo dúpẹ́ lóyún oyún mi ló gbé lọ fún dókítà yẹn àbí ah! tó rẹ mo ṣe rò pé kàkà kíkú má jẹ sèse ká fi ṣàwàdà. I'm sorry sir mi ò mean láti hàn kẹ́ mo rò pé right time ló jẹ́ fún mi láti gbé kúrò lọ́dọ̀ ẹ̀ I'm sorry. No. what you say. Don't you know Ogileti? Why would you do what you know that you can't say? ojoojúmọ́ ni oh ni ojoojúmọ́ oh, oh, ni mo Money, tọrọ everyday I need. Every day I pray. I wish my past away. Mọ̀rọ̀ àjọsọ ló Ashiri, àṣírí, Ashiri. àṣírí. Mommy. Nome Mrs. Modupe Is there something you need to tell me? Maybe something that happened before I was born. I'm listening. Who have you been talking to? Hey, huh? so red tí ẹ bá dẹ̀ fẹ́ rí ẹ̀hónú nínú ilé yìí if you don't want to be the recipient of my anger you better start talking to me right now. Ralph. No! Okay. Okay. First, má bínú ọkọ I don't know what he's been saying to you. I need you to understand something. First, it's a very long story. But I want you to understand that whatever I did, I did to save my face and because I love you. Please. Who is my father? <sighs> <sighs> <sighs> Oh my God, that guy right there. That guy in the picture is your father. Sheku is your father. He's your father. Jesus. He's your father. Honestly, you kept me in the dark. When do you intend to tell me? What are you intend to tell me, Mom? And how come? How come you got involved with that low life? How come? <sighs> What's what's going? What? No, no, no, no. You you you, you talk to me right now, Mom. How come? What are you thinking? What are you thinking? What are you thinking? And how come? How come you deceived every member of this family into loving you all these years? Your dad is downstairs. I don't want him to have a clue. I swear to God. I swear to God, this is just going to kill dad. I swear, I don't you to... This is just going to kill dad whenever he finds out. I know, I know. So behind this beauty, uh-huh. there is a beast. What was it there? No. Please. Oh. Say to man. The pain we are not a fan. We avoid it if we can. But we all make <laughs> mistakes sometimes. àṣìṣe mi ni kò yé mi ni àsìkò àìmọ̀ ni mi afẹ́fẹ́ fẹ́ kò ṣẹ̀ṣẹ̀ fàdìyẹ oh no no.

morning. How are you? Uh, before I go out, I will... Good morning, sir. Jerry, good morning. What is it? Um, it's one man. He's bringing this letter. He say make I give madam. Okay. What you say, don't you know Ogileti? What Would you do what you know that you can say? Hold oh, your money, oh, hold your money, oh, hold your money, Montoro. Everything I need, everything I pray, I wish my past away. Mọ̀rọ̀ àjọsọ I shriek ọ̀rọ̀ àṣírí bá tún dohun àìrírí. Now I've got to let the cat out of the bag. Can't be a prison anymore. Hello, Mr. Shegun. Uh, we got a letter from your lawyer. We shall do the needful. Uh, hello, hello Mr. Shegun. Can you do me a favor? Please, be a gentleman that you are not. Stop calling my wife. Okay? Have a nice day, Mr. Shegun. Thank you. This guy is rude. Do wanna be hot? You do do. I know I have to cry. and lodge of tomorrow. I've got a plenty cut out of the back. I wanna be prisoner more. Andrzej Tak <laughs> się siadł, siadł nam dłoń Abba Emuna. Oh, that you If I thought you back, let me home. You can crack, will you bring me home? A lot of things in your life. Yeah. I'm a home. My mind I will do something better. Um, going on? Yeah. So I try I try out. Yeah, yeah, go No, go tap. Take him, um, take him um, good outside. I mean, yeah. I should just go down. I'm so tired upon the loophole that you left since you went away. Squatting practice on Saturday. Hey, hey. Why'd you back? Let me go. Would you let me go? Would you bring me home? See, a lot of things, a lot of things. Bá mi sọ ممنون شاكر الزمان Thank you. Yeah. Olúṣẹ́gun Ìyọ́lá can you please tell this court your relationship mo dúpẹ́ kò girlfriend lè ní nígbà yẹn nígbà yẹn. girlfriend can you expatiate further please what kind of girlfriend a platonic one. we dated for five years right from our university days àwọn èèyàn míì gan ti ẹ̀ ń ròyìn pé bóyá àti fẹ́ra sílẹ̀ ni considering our closeness. So what was the cause of your separation if you were so close? Ó lóyún mo dẹ̀ bí léèrè ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé òun ò lè foyún yẹn sílẹ̀ ó máa ṣẹ́ oyún yẹn ni ó fẹ́ ṣẹ́ oyún mi mi ò sọ wípé mi ò gbà ó dẹ̀ lóhùn tí ò rẹ́dì láti láti sọ wípé bóyá òun fẹ́ jẹ́yàwó dẹ́ẹ̀ mo kàn jáde ni mo dẹ̀ máa padà sílé mo dẹ̀ tó ti kẹ́rù ẹ̀ kúrò mẹ́ ìgbà tí mo padà gbọ́ wọ́n sọ fún ti lọ fẹ́ máa nǹkan ìyẹn ọ̀gá ẹ̀ tó gbé oyún tèmi lọ oyún tèmi ọmọ mi tó wà nù ẹ̀ ó gbé lọ bá ẹlòmíì mo pè é kò gbé kọ́ mi mo wá lọ mi ò rí ohun tó ṣẹlẹ̀ nìyẹn. that will be all for now my lord please. Uh, defense counsel. My lord. Mr. Segun you said you dated for how many years? Five years. Five years. And gbogbo ìgbà tẹ́ fi jọba yẹn ẹjọ́ máa ń lájọṣepọ̀ dáadáa. Dáadáa dáadáa gidi gan. And um, you want to tell me for those years that you lived together as living lovers, um, kò fìgbà kankan lóyún rí apart from the pregnancy in question. Objection, my lord. Objection overruled. Mr. Yola, answer that question. Thank you, my lord. She was, my lord. So what happened to the babies? Objection, my lord. This question has nothing to do with the matter on ground. Objection overruled. Thank you, my lord. So what happened to the babies? We lost them. How? Miscarriage. Miscarriage or abortion. I'm sorry. I don't know about that. Me mọ nǹkan tí mo lè sọ sí yẹn. Èmi kọ́ ni mò ń gbé oyún sínú. Ẹni tó ń gbé oyún sínú, òun ló lè mọ bí oyún ṣe ń bàjẹ́ lára ẹ̀. Mi ò mọ nǹkan kan pa ẹ̀sán. Mr. Segun Yola, I put it to you that every time she gets pregnant, you take her through abortion and that is why she left you. I don't know what you're talking about. My lord, permit me to call on Mrs. Modupeko. Proceed, please. Mrs. Modupeko. Now, I've got to say words on my mind. Don't wanna be hot. You do do. I don't wanna have to cry. Hello, Jujuma. I've got a lady cut out of the bag. So I wanna be prisoner more. Mrs. Modupe tell those court your relationship with Segun Yola. He was my boyfriend. How long ago was that? We dated for five years and we parted ways 23 years ago. Okay. What was your relationship with him like? I was in love with Shegun. But our relationship was one-sided. It was five years of pain. Five years of emotional and physical abuse. I did everything to make it work. When it became too much and unbearable, I found solace in my husband, who was my boss then. He married me and I bore him a child. Only for Shevden to come from nowhere after 23 years and start asking me for a child that is not his. Were you ever pregnant for Shogun Iyola? Yes. rubbish, rubbish, rubbish, my business. Ife. Hello. Hello. Oh God. So, um, police. lè sùn so ìwọ lè sùn tí mo ti wọlé. hello. yóò ah! kọ́kọ́ ọ̀hún bá sọ̀rọ̀. mo ìwà ó ti rẹ̀ mí mo ṣiṣẹ́ gan níbi iṣẹ́ lénìí ìgbà tí màá fi débi ten yìí mo tún mo máa ní bẹ́ẹ̀ ṣe oúnjẹ ó mọ kó máa ti tutù nǹkan bó sí kíchìn kó microwave ẹ̀ náà. ayé máa bàjẹ́ ni èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀ àìsàn rẹ̀ kí mi wọ̀ ní kíchìn did you know who I am? ti gbàgbé. Oh, I think the last time you did this, what will we find? No one counts. Mo ti dé pẹ̀lú problem nìyẹn sí. Mo fi mí lè mi ò ráyè wàhálà bá ó ṣàmọ̀ condition tó mọ̀ wá. Mi ò fẹ́ wàhálà ẹ̀ tó wó ti dé nìyẹn kò máa dà yín láàmú. Mi ò fẹ́ wàhálà máa lọ sùn sí sí sí sí ìgbà ọ̀gbìn. Come here! Ah! Ǹjẹ́ àwọn èèyàn ṣá? Mad. My lord, I lost the baby. I suffered so much in the hands of Shegun that I had to run. I had to save myself. Were you pregnant at the time you married Dr. Cole? Yes. And who was responsible for the pregnancy? My by Dr. Cole. Eh? Kill me! kí ni èmi ni mo ní oyún inú ẹ o oyún mi ló gbé lọ fún èmi ni mo lọmọ yìí èmi ni mo ní ni ẹ wojú ẹ olúwa mi ẹ wojú ẹ kẹ ẹ wojú mi sọ tọ́ náà. Mr. Yola, I will advise you to apply a little bit of decorum to your disposition in my court, as I will not tolerate any form of unruly outburst from you again. Ẹ má bínú olúwa mi. wọn á jìyà ẹsẹ wọn orí ẹ ó jẹ gbẹmí sọkò kórí burúkú lọ ẹyọ kan ṣo tí mo ní tí mo fẹ́ gbógbúló tó tó fẹ́ kó bọ́ ọmọ mi lọ́wọ́ agún ẹgún ẹgún ẹ náà ó jẹ kó dúró. you may step down. my lord permit me to call on Dr. Cole. proceed please. Dr. Olúṣọlá Cole. ẹni tí ó ní sátìfì. I promise to tell this court. I promise to tell this court. The whole truth. The whole truth. And nothing but the truth. And nothing but the truth. So help me God. So help me God. Dr. Olushola Raphael Yeah. Can you tell this court your relationship with Modukola She's my wife. How are you? Mo dúpẹ́. Yeah, how are you? What's wrong? Ọ̀gá ọtí tó mu ló affect ẹ̀ sá. No, ó mọtí. Bọ́tọ̀ mọ̀ pé kò kí n mọtí náà ọ̀gá ó yà mí lẹ́nu mi mọ bó ṣe mú mi mọ ẹni tó fún un pẹ̀lẹ́. sorry ẹ eh? sorry. rọjú rọjú pẹ̀lẹ́. mo tún bẹ it's okay it's okay okay are you okay. Hold ah, this for me, please. Yes, sir. I don't think she can go home. Kò lè lolly lé you. No, no, no, no, no. Come on. Sorry, eh? Sorry. Eh? No, you, you, you can go. You can go. Don't worry. Ah, mo dúpẹ́. ọ̀gá. For how long have you been married to her? Twenty-three years. Twenty-three years. Have you had reasons to doubt her? Never. Has she been unfaithful to you? No. My lord, permit me to say we have no case here at all. Because as you can see, this man loves his wife. And she loves him as well. They've been married for 23 years. And they've been living together as husband and wife. No doubt. Mr. Shegun here is only looking for a way to wreak havoc in a peaceful and God-ordained marriage by asking for the fruit he did not put into the marriage. I rest my case. Dr. Cole, you may step down. Thank you, ma'am. Mo dúpẹ́, why, dúpẹ́, Papa like After hearing from both counsel and the witnesses, I have this to say to the court. There is an entire section of the law dealing with the establishment and recognition of paternity the assumption that a child born while a couple is married is the child of the husband has been the standard of establishing paternity. This marital presumption of paternity meant that even if a child was a result of the wife's adulterous affair, the child was considered the legitimate child of the couple a husband could not challenge such a child's paternity unless he could prove that he was impotent or that he was not in the country at the time the child was conceived. When a child's paternity is in question, the court may get involved in determining who among the possible fathers referred to as putative fathers is the actual father. When a child is conceived, it inherits DNA from both the mother and father in a combination that is unique. Modern technology in DNA testing has made it possible to definitely determine who the child's father is my judgment. Both putative fathers should go for a DNA test so as to know who the biological father is. Knows what you say, don't you know who I write. What would you do? What you know that you can say? ojoojúmọ́ ni ojoojúmọ́ ni ojoojúmọ́ ni mò Every day I every day I pray, I wish my past away. Moro àjọsọ ló Ashiri, Moro Ashiri, àṣírí bá tún dohùn I've got to let the cat out of the bag. Can't be a prison anymore. <laughs> now, I've got to do what I need to do. Yeah, yeah. Now. I've got to say what's on my mind do when I be hot. Baby, you have to talk to her. You have to go home. You can't keep avoiding her calls. She'll be dead worried. You don't understand, Lee. The dent on my image right now the bloggers are feeding fat on oh my news. I can not walk down the street. I can't walk down the street. You walk down the street. My album is on hold just because I cannot even think straight right now. Can't think straight all because of my mother's error, even before I was born. Mm. Trust me. I understand. If there's one person in this world who understands your predicaments, it's me. Ralph. I was a nobody. Just like you know, I was dumped at a canal to die before I was picked up by a good Samaritan who adopted me and raised me as their own before they both died in a plane crash. And I was kicked out of the house by their family, even as a toddler. Thank God for the orphanage. I grew up with complex. But when I met you, you raised my confidence. You took me like a sister. You've shown me love like no one ever did. I came out from my shell with your help. And now, everyone relates with me as if they know my parents. Because I learned from you that living in the past only makes one stagnant. That I should live in today because I can't have enough of it, for it will soon become past. Anyway, you can't run away from your battle. You have to fight it. It's not my part. It's not mine. It's my mom's and it's rubbing off on me. No, baby. No. It's your battle. Respect your mom because she did not give in to the pressure as a young lady. If she did, she would have ended up like me, being raised in an orphanage. Or, or even dead by now in a canal. She lived a life because she loves you and does not want to hurt you. She could have been a coward just like my mother, but she chose life. You have to go home. You have to. Tomorrow is the result of the test. You have to be there to support your mother. Oh, we, already, we already know the truth. We know the truth. I can't stand the shame. And I can't. I just can't. You also can't afford to let her bear it alone. It's okay, my dear. It's okay. No matter what, we'll remain one family. I love you. And I can't stop loving you because of a decision you took to save a life that is giving us joy. I respect you, Mom. I really do. Despite all the pressure, you still didn't give up on me. We know the result won't be in our favor, but I know and I believe there is more to fatherhood than just shooting the Dr. Cole is my dad. He's the only man I've known for over two decades as my father, and he will remain as my father. I love you, Mom. And I love you, Dad. Thank you. I love you, boy. I love you. Yeah. It's okay, Mom. It will be fine. I'm sorry. Mom. I know. That what matters now. Or what do you think? Oh, you want to know what I think or what I know? Both. Something has to be done. I can't just let go of that boy like that. Look, Barrister, the moment the DNA test proves that is the father, bam, I am done for. A boy I have known nurtured sin as my son for 20 years suddenly belongs to another man who just sprung out from nowhere. Something healthy has to be done. Well, doctor. Yeah. It can't work like that. Nothing shady can be done about that test. You want to know why? Why? because that test to be carried out by certified doctors who have sworn loyalty to humanity and the government. We can't tamper with that result. Barrister, I'm done for. I am done for. Oh. Dr. Cole. Yes, Barrister. You have nothing to worry about. <laughs> you see, You have your son. He can only be his by right. But he is yours by heart. Hmm. Right, <laughs> Oh God, you, you, you, don't know how I feel. I can feel your pain. No, you can't feel my pain. Barista, you can't feel my pain.

Dr. Benson. Doctor, do you have the result? Yes, my lord. Good. Dr. and Mrs. Cole and uh, Mr. Shegun Yola are in a paternity war over Ralph Cole. The court of law commands them to go for a DNA test, which they did. And here is the result. The result shows that Ralph's DNA does not match with that of Mr. Iyola, but 100% match with that of Dr. Cole. My judgment. Ralph is the biological son of Dr. Cole. And on no account should anyone question his paternity in the Cole's family. And as for you, Mr. Iyola, you will pay the sum of two million naira to Ralph Cole for public assault and defamation of character. Or you go to six months imprisonment. I don't wanna have to cry Hello, Jojuma I've gotta let the I rise. cut of the back Don't wanna be prisoner anymore Thank you. about my business like nothing happened. But after six weeks, I realized that I was pregnant. And I wouldn't have thought it was Dr. Cole's because I was practically living with my boyfriend. I told him and knowing the kind of person he is, he wanted another abortion. And I refused. Why would I want to keep killing my babies? So the only option I had at that time was Dr. Cole. I went back to him and I told him I was pregnant. No questions asked. He gave me everything. When I say everything, I mean everything a woman wanted. A life. He gave me a life. For over 20 years. I've been sleeping and waking up with the guilt of living a lie, not knowing that the truth lives inside me. Super proud of you, Mom. Thank you. Right now, as we speak, Rico is tweeting away. Thank God I was not blinded by Ranga. Thank God for wisdom. Thank you. Thank God for a partner like you. And thank you, son. I'm so sorry for the embarrassment I caused you. Did you say embarrassment? Mom, hmm? with this, I've gained more followers than ever. Some is a super duper mega star. Wow. Thank you. Thank you. Hmm. Angelica, I love you. I love you too and who loves me. We do. Really? Yes. Okay. Let's take a vacation. Okay. All right, yeah. Mm -hmm. All and me? Why oh, not? I choose Milan. Yeah, Milan, mm -hmm. Turin, mm -hmm. Rome, anywhere. Okay. Sure. That would just be Italy. Straight up. <laughs> Okay, all of me. I'll, I'll, I'll, I'll pick it up. Mm -hmm. Yeah. That's good. <laughs> So <laughs> Ooh, so nasty. do this, do this. Where's my girlfriend? Ah! Oh, Lee, where are you? <laughs> Oh my God, I'm so so happy. I am. It's good to be free, you know. Yeah. It's Now I can go to bed, wake up, and. Yeah have a proper smile. Good. I come this party just to catch some fun. Me and them parties, we will get it up, Sugar, you want my money, you don't want my love. Money come and go as the story goes. Ah, tó borrow more, tó fi ẹ̀ Mafi má fi mí ṣakọ, má fi mí àwọn tèmi yé o àwọn tèmi yá o àwọn tèmi yé mo rò gbẹ̀ngbóhùn lẹ́nu mi àwọn tèmi yé o àwọn tèmi yá o àwọn tèmi yé mo rò gbẹ̀ngbóhùn lẹ́nu. fẹ́yà ewúrẹ́ lọ mú pàṣán o ò lè rìn àjìyà àlá tí ò ní lè ṣẹ ewúrẹ́ lọ mú pàṣán olẹ́fọ̀n ajíyà àlá tí ò ní lè ṣẹ ó yá tí iná bá wọlé òkùnkùn ń láti sá lọ o ìrànràn ta ló máa jó tó bá rọmọ tó fi ẹ ṣàkọ yé fi mí ṣàkọ má fi mí ṣàkọ yé fi mí ṣàkọ àwọn tèmi ẹ ẹ o àwọn tèmi ẹ eh, àwọn tèmi ẹ. Eh. mo rò pé ń gbóhùn lẹ́nu eh, àwọn tèmi yéé o àwọn tèmi eh, àwọn tèmi ha mo rò pé ń lẹ́nu. See, it is time to get it on ya. is time to give it to ya. Uh, every time you keep it on low, your booty be shaking, keep it on blow. You have a look at you seen all of the chicks in here. They wanna have some, they wanna taste some, you wanna want some, they wanna. But a blue, so but how? Ha! The criteria, ah, give me malaria for my area. Sunshine a bit and a G fresh to sing gum. come out of it, come out of it, eh, come out of it. One, I want a me, yeah, I want a me, ah, ah I want a me. Eh. I wanna be a star, wanna be a billionaire. Drive a flashy car, yeah, my name Faraday. Wanna be the cover of ovation. Everywhere I go, it's a standing ovation. Yes, I fly all over the world. And I wanna get close to everything. Cause I'm a superstar so loud. I got my money on my mind, I'm never gonna stop. On two does every day, then I'm standing on top. From Monday to Friday, she shake "Gara gara, Kokula agun di oshwa, oh my dada. The first level, I'm a workaholic. And just a Mary's thing, they say I sing so sick. I'm heading for the ground with my eyes on top. Cause I'm a superstar. I'm a superstar. I they live so loud. That's the life I'm living. The camera's flashing. I'm a superstar. I may sing for a living. See the flash lights it. See the people applaud me. Yes, I'm a superstar.